فيا عباد الله اوصيكم ونفسي بتقوى الله وصيه رب العزه سبحانه وتعالى لجميع خلقي للاولين والاخرين قال الله تعالى يا ايها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإسلام قد ترك لنا رسول الله صلى الله عليه وسلم ما إن تماسكنا بها أو ما إن تماسكنا به لن نضل بعده كتاب الله وسنته صلى الله عليه وسلم أمتنا مهما طال أجل الإنسان لا بد له من يوم أن يفارق الحياة فإذا فارق الإنسان الحياة وقد سن لنا رسول الله صلى الله عليه وسلم ما ينبغي لنا في حق أمة الإسلام هذه الخطبة بيان لبعض ما استشكله الناس فيما تعلق بحقوق الميت بعد وفاته صحيح معنا حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه والحديث مخرج في الصحيح عند الإمام مسلم رحمه الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وحول هذا الحديث مسائل وشبهات لبعض من ليس براسخ في علم الدين أو يمشي في ظلمات الشبهات فهو حائر من الحيارة وعلى هذا هذه الخطبة تعالج بإذن الله تعالى كثيرا من الشبهات المعلقة على حقوق الميت بعد وفاته ọpẹni fọlọmọ bá tó sì wá ní mùsùlùmí atọrọ àlékún ìkẹrọ àdìgẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọlọmọ bá láti bá máa jẹkẹ fún gbogbo wa aláwọ bá ní sàlékún kí anabi wa bá ní sàlékún ọlá rẹ̀ àtàwọn aráàlú rẹ̀ àti sọhábà rẹ̀ kí àwa náà pẹ̀lú wọn ya arhamar rahimin ẹ̀yọ́ mọ̀ yànnú ẹ̀sìn mò ń fi àsìkò yìí ń ra mi létí ìbẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rẹ́yìn náà létí ìbẹ̀rù rẹ̀ anittaqullah àsọtẹ́lẹ̀ allah subhanahu wa ta'ala rẹ̀ fáwọn tó ti lọ ṣáájú wa òun náà ni àsọtẹ́lẹ̀ tó sọ fún àwa náà àwa ń bẹ nínú ìjọ kan ṣoṣo rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn kọjá wà nù ẹni tí ó nípa àti tòótọ́ kọ́sọ́ wa min khushu'i nifaq kọ́sọ́ wa min khushu'i nifaq níbi kí gbangba ọ̀dà báyìí kí kọ̀rọ̀ sì burú jáì kó tó wá kíyèsí wa ogun tí ṣàìtọ́n fi ń máa wòyàn ní ìsìn ó ní ogun ààyè èé sọ tí ànábì ti kọ̀ fún wa ń bẹ kọ́mẹ́dì àgbàbẹ̀ lùsẹ̀ wa ń gbàǹjo lálìkíyàmá wọ́n lájọ kò sòrẹ́ o ní ìjẹ́jọ́ à ń bá ọ̀rọ̀ bọ̀ àwọn nǹkan kan ló gbé wa fò àwọn àdájọ́ tó ní bá ṣe pẹ̀lú ọmọ òrukàn òun là ń bá lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n a ní àwọn ṣubuhati kan àwọn tí wọn ò fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀kọ́ ẹ̀sìn wàhálà yìí ń wá látọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wọn àwọn tí wọn ò pinlẹ̀ pera wọn lẹ́lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tí wọn jálá ìmàkà kúrúntù ìfẹ́ ẹnu kò náà ò sinmi lórí àlámẹ́rì jamaa àlámẹ́rì yìí kìí sàrámìtẹ́ nìkan lè sá fún nù wa kọ̀tà sí ọ̀rọ̀ táwọn àgbàlagbà máa ń sọ pé ní ni wọ́n ń bèrè pé tó ń bá lóko ńkọ́ wọ́n ní bó lóko kó tún kú òlóko nìkan kó o náà ibẹ̀ náà lọ́ọ́ bá a sì ní kan akọ o aro o o ìkan náà làá kìkan inú ìkan náà làá ṣe inú ìkan náà láwọ̀ kan inú aṣọ ìkan náà láṣọ kan inú ọ̀rọ̀ náà jàmáà àwọn ọ̀rọ̀ yìí tá a fẹ́ máa sọ yìí mọ̀ ń bí Allah subhanahu wa ta'ala kó sọ mi kú òǹbí ètè ṣèitán kó sì sọ ẹ̀yin náà kú òǹbí ètè ṣèitán ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó yẹ pé tá ti ń sọ ọkàn kéèyàn máa fi rẹ̀ rèé síwájú ọlọ́run pé kápẹ́ mo bá ń tàn yín ni báyìí nìkan lọ́wọ́ sọ̀rọ̀ mi ò nọ̀rọ̀ mi. ṣùgbọ́n ẹlòmíì lè máa wò pé kí ni máa ń kàn wọ́n gan tó tó bá gan kí n ti wà láwọn ń bẹ n tá àjọ ń sọ fúnra wa yìí èntọ́ kan àwa tá a fi ń yọ iná ọlọ́run kúrò lọ́rùn náà lè dá ń sọ yìí kí lè rí wa sẹ́lẹ̀ ayé mi kàn wọ́n ni ọkàn wà ọ̀nà tọ́gbà kàn wá òun náà ni pé ó ní báṣe pẹ̀lú àlíjẹ náà ti àná kí lè rí wa. máàkì ibùnú yasar alimuzani radiyallahu ta'ala nàrọ̀dọ̀ ìnsàrẹ̀ sọ̀hábíyùn jalil ààrẹ ìwà ní agbára ó wá di pé ìmọ̀ fura pé ọlọ́jọ́ ti dé ó ti bà sí la ó wá mẹ́nìkan lọ ìwọ ń ṣàlàyé pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tí èè bá ṣe pé mo ti rí wípé mo ti wà ní ẹ̀kúlé ayé mo ti ń wo gbangba lìkì àmọ́ lọ́ọ̀kan bàtí sọ mo sì ti gbọ́ tipẹ́ tàbí sọ ṣùgbọ́n mò ń sọ ọ́ lẹ́nìí láti máa ṣe wáàsí fúnra mi àti gbogbo ẹni tó kùnú ẹ̀ mùsùlùmí kí wàá lọ́rọ̀ tó sọ náà ọ̀rọ̀ yìí ló wá fà á tẹnìkan bá ní sílé ayé òun kàn wá láàfisọ̀pọ̀ ká ṣùgbọ́n ibi tó kàn wá dé náà ó tún lẹ́nu àlà ó ń sọ ọlọ́run ní mamin abudin yẹsitẹ̀rìhì láhùrọ̀ ìyàtàn yẹmútu yawma yẹmútu wàhùwà gọ́ṣún lírọ̀ ìyàtìhì ilà haramallahu alayhi aljanna gbogbo ẹnikẹ́ni láyé lẹ́rù ọlọ́nkan tí ń pèrè mùsùlùmí yẹsẹ̀rì ìlàwọ̀rọ̀ ìyá tọ́lọ̀ ń wá fi sí ipò kan tó wà nípò pé yóò darí àwọn èèyàn kan sẹ́yìn ìpàdé bíi ìsìnbá ni clear rẹ̀ pé kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyati present wa ẹ má lọ jìnnà ó ga kó tó kó o bí ẹni nǹkan gómìnà ẹ má lọ jìnnà kò sẹ́ńtọ́bọ́ níbi ìbéèrè. ọ̀gá iléeṣẹ́ ẹ má lọ jìnnà ṣùgbọ́n bí tá a ti ń ni gbogbo ẹ̀ ń lé baálé ibi a ti ń lọ jìnnà tọrọ ti dàrú òun lẹ́ni jẹ́ màmú ó kì í jùmọ̀ fáwọn èèyàn àbọ̀ ṣáájú òun wákàtí márùn náà fáwọn èèyàn mọ́mìn abudi yẹsẹ̀rí ìlàwọ̀rọ̀ ìyá ẹnìkẹ́ nínú ẹrú kan tó lọ ń bá fi sípò pé yóò léèrè ń pa àwọn èèyàn kan yẹmúùtù yẹmúùtù kú òlàyé tí ó kú òlàyé yìí ìtì ọkọ̀ bí ìwé iṣẹ́ rẹ̀ ni wípé wọ́n wà gọ́ọ́ṣún lírọ̀ ìyá tì sí ẹ̀rí bàbá tẹ̀ ń wò yìí kò rí dáadáa rí kọ́ sọ fún àmà rẹ̀ ọmọ mi ni o kọ́mọ mi lọ́ta o ọmọ mi ni o fúnra ara rẹ̀ ó rí i pé skul tó mọ̀mọ́ àwọn lọ yìí ẹ̀kọ́ ọlọ́ni à ń mẹ́tò tó bọ̀ tún òkun ó sì mú lọ sí sùkúù ọmọ fìyà tibẹ̀ dolórí ibú ìjọ tí ó bà jáde láyé àmọ́ o gọ́ọ́ṣún lírọ̀ ìyá tì ń tọ́lọ́ ń kó sábẹ́ rẹ̀ ń ìyá sáà máa tó bá wá rí bàǹdé bẹ́ẹ̀ wọn ìmáàmù ńkọ́ ntọ́ kàn ń pa àgbèsí ayé wa òun náà ni kí ni ntọ́lọ̀ àtànábì sọ ọ̀kan jumlatan la mufassala ọ̀kan lódìdí ọlọ́ni ká mọ̀ sí lásán àwọn ìyàwó wa o ká mọ̀ sí lásán àmọ́ wa o ká mọ̀ pọ́n o ọ̀kan báwọn kọ̀ọ̀kan nífọ̀ sí wẹ́wẹ́ abẹ́ dìde ṣe fún wọ bẹ̀lẹ̀ yẹ sọ̀nù ni ẹrú àlàyé bá ń kọ́ ọkọ̀ wọn lẹ́ ọ̀járe àbátọ̀ tẹ̀lé wọn ṣẹ̀fọ́ ọ̀bẹ̀lẹ̀ iyún ọ̀kan ọlọ́run má fi òbí pàyàwó yín o ẹ bẹ̀rù ọlọ́run o mọ́mí fújú mi ìkìlẹ̀sẹ̀ gànà kọ́ ọ lẹ́kẹ́ rẹ̀ sínú gbó wàá fọ́ ọ́ nunu wàá wọlé pé bóun ṣe ń sáré nǹkan kan jẹ lálẹ́ pé ah ṣé ètò mú nǹkan kan ah ṣé ń gbà mo ṣe mo mú nǹkan bọ̀ mo ń sọ bá ń fọ wa mo jẹ́ obìnrin gidi ni ọ́ òòlù jẹ́ bí ọ́ pa mí bí mo kú kú kọ̀ ta tí èsì rú ìyàn báwọn ọkàn wà ibi ó ti wá kàn wá ń tọ́lẹ́nu àlà ńlá wa ń bọ́ ọ́lẹ̀ anábì ní gbogbo ẹ̀ ń bá wáyé kú tọ́lọ́ ń fi sípò pé àwọn èèyàn kan ń bẹ tọ́lọ́ ń bí pa wọn tí ọba ní ibi wa ń pa anú léyìn yóò bí à ń pè yín gangan torí àjọ ń pàdé mọ́sálásí tó jẹ́lé ọlọ́run wọn ò sì ní ká tan náà ro ìsẹ̀mí yín pẹ̀lú kẹ́ wá fìlì fọ́ọ̀mù abadan tàbí ká mú wáàsí ká máa fi dèyìn mọ́lẹ̀ abadan ẹni ìmọ̀ọ́mù tọ́bẹ̀ gbóbi ebi gorí mímbàrí tó tún gbébi kú òǹbẹ gbogbo ẹnkirun lẹ́yìn rẹ̀ wọ́n á sinmi láti sánmà tí èdìjọ́ mẹ́jọ tó bá tẹ̀lé àá wọ́n ní ta lọ́gbà wọn ìyá wa iṣà ni àtàǹsọ́mọ́ nàbí tó nù àwọn obìnrin kì í sí báwọn. anábìrin tó bá wáyé bò wọ́n sí ọ̀gá sàn máa ṣẹ́ gbogbo ọ̀nà tí yẹn máa ń gbà jẹ́rọ yín níjọ́ tí ó wà jáde láyé wọ́n wá kọ́ bẹ̀ wípé adákẹ́ batẹnijẹ́ ni sínú ìwé sẹ́rẹ̀ har illa harramallahu alayhi aljanna ọlọ́run lóun wọ́n dasẹ̀ tiẹ̀ nánu òun ó ṣe wíwọ àlìjánnà léèwọ̀ fún ẹ wá dákun ilé ayé yín wá kàn máa mọ̀ àbí ọ̀kan gbà náà ṣùgbọ́n kàn án lódìdí kọ̀ọ̀kan ní ìfọ̀sí wẹ́wẹ́ odidi tó kàn án ẹnu àlá tiẹ̀ náà nù ìfọ̀sí wẹ́wẹ́ tí ọ̀kan án òun lẹ́gbẹ́ ọlọ́run kíyèsí a o àtàyé àtàlìkì àmà mọ́jà wò ó o wọ́n lájọ kan sọ̀rọ̀ ẹ o àwa ń bọ̀. àwọn ń tọ́ bá e jẹ pé ọlọ́run tẹ̀lé bí ń tọ́ sọ rèé àáfàá tí wọ́n ju rí ọlọ́run òwe kan bẹ tí ọ̀kan gbogbo ń tójú bá rí kẹlẹ̀ nù sọ kì í sòwé àfàsùn náà hàn bá wá sọ́lẹ̀ yorùbá o gbogbo ń tójú bá rí kẹlẹ̀ nù ṣe sọ hàn ọkàn ní bá àfọwọ́ ṣe sọ ọlọ́run sì ti tù ú lẹ̀ ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana ṣùgbọ́n nínú òwe náà òwe míì náà tún bẹ tó bá kí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfa ò lè sọ gbogbo ń tọ́ mọ̀tà fún yín kọ̀ọ̀kọ́ ṣeé yóò tún wá sọ débi tẹ́yìn níìdì ni kò ní í sọ tayọ ibi tí ó ti payín la sí àwọn bàbá wa wọn wá rí eléyìí wọn sọ wọn sì rí sọ wọn ní gbogbo ntaba àgbàrá bá gbé nǹkan ní ṣe é fi hàn odò ọ̀rọ̀ ni àgbàrá oní ó gbé agolo ọ̀rá pure water ọ̀rá plantain ike fiju bottle water bottle rẹ̀ oní ẹ̀ ni ó gbé èkìsà aṣọ yunifọ́ọ̀mù fila àkùfọ́ọ̀gò apẹ̀rẹ̀ ṣùgbọ́n bí ṣe ń gbé ogun ẹ̀ ń lọ gbogbo ẹ̀ kí ó dòdò àgbàrá náà máa wọ̀ pé tí bá ikú gbò kí ní sọ sẹ́yìn gànà ẹlòmí yóò mú díẹ̀ sọ sẹ́yìn ṣọ́ọ̀bù ẹlòmí lẹ́wọ̀n bàbá fi gbogbo ń gbé kọ́ ní ṣe é tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ wá wò pé but gbogbo tí wọ́n ń sọ yẹn ta ló wá bọ́ mẹ́nu àgbà fáwa tá a ti mọ̀ tá a ti mọ̀ tá a ti mọ̀ tá a ti ọdún tí ẹ kàn ní ẹkọ nkankéwu jẹ̀mọ́ kò sí ègùn nù tọ́lọ̀ ń fa nìyẹn bí ntọ́jú ọmọ bíi àwo dọ́gbọ́n ṣe léyìí mo fọkọ bo bàbá wa kan láṣìírí nù àgbà fáà ni wọn arùn wọn bẹ́ẹ̀ kọ́nà jí wọ́n ọlọ́run kọjọ́ wọn wọ́n ń ṣe wáṣẹ́ lọ́njọ́ kan wọ́n ní à. Ah, ẹ sì wá owó tá a bá ń kírun ká dáwọ́ lẹ̀ gbogbo ń táwọn kà ń pa rẹ̀ àwọn rí wípé kò súnmọ́ ní tànà bí máa ṣe ká sì kà wáyà ló sì dá o ṣùgbọ́n ẹ wá lè máa bí wípé mi ṣe wá ń dáwọ́ lẹ̀ mo rí pàáfà mi ń dáwọ́ lẹ̀ ìyìn sì yapa wọn lójú ayé wọn ìyìn wà fẹ́ yapa wọn lẹ́yìn wọn ìlọ́fà ẹ wo tó lọ fọ́nà mi bó ṣe clear tó ṣé àwọn ọ̀pẹ ti ń sọ̀rọ̀ gbogbo ẹ bá nílà káyè ti mọ̀ wípé àti mútà nàbí kú òun ọ̀rọ̀ gbogbo àfa tí bá ń tírénì ọmọ kí rẹ̀ ní tírénì pé àfa mi ò ní ẹ̀yìn wàláhì mo lè bá yín wọná àfa ó jí àwọn àjọ ọlọ́run tọmọ kí ó fi sọ bá àfa pé usas <laughs> nígbà tẹ́mi ní sí mi yìí o and mo ṣe wà trained by user sheikh ah máa torí wọná tí wọn bá sì rẹ̀ ń tọ́ wá báyẹn nu olólùfẹ́ ustaz ṣe rí gbogbo tí wọn sọ pé àwọn láìkì wọn ẹ̀fà wọn yẹn lẹ̀ ọ̀rọ̀ tẹnu mi ni ẹ gbọ́ usas wàláhì mo lè torí wọná kéèyàn ò dínà sòǹtọ́n téèyàn ò bá ti lè rí tó ṣe masala yìí ìdákẹ́ àti ìmọ̀ láti mú sọ ó ti sọ àwọn kankan dẹ̀sìn máa lọ́wọ́ tí èsì ìṣẹ́sìn wà lẹ́ẹ̀sìn dẹ̀ ni àwọn àmọ́ yọ̀ǹkọ̀ kan àmọ́ sàlàyé ẹ̀ mọ̀ ń sọ ilé yìí náà bí ibn láì tààlà pẹ̀lú àníyàn kọ́ máa jẹ́ sọ́rakọ̀ járíà fún màmá mi kọ́lọ́ bá ń gbàbọ̀ wọn kọjọ́ àwọn tí wọ́n mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ jáde láyé ni wọ́n mọ ìtumọ̀ útúbàtà ṣe ń jẹjọ́ Ah, kí ló mú ata sáré kúrò níbi ìdájọ́ àwọn ọmọ òrukàn tá a fò sí bí ọlọ́dà kò bá ń gbàgbọ́ wọn àti gbogbo àwọn òbí wa bẹ́ẹ̀ náà tí wọ́n kú sórí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wa sallam mas'ala àkọ́kọ́ tá a fẹ́ alájà ká máa qira'atul qur'an hal yasilu thawabuha lil mayyit marratan ukhra qira'atul qur'an yóò yorùbá náà á sì wá sọ tààtùjọ gbọ́yé nínú yorùbá tààtùjọ sọ iná qira'atul qur'an hal yasilu lili lil mayyit kéèyàn ka qur'an kọ́ ní qur'an tí mò ń ka yìí o ládàá tí ọba jáde ń bẹ̀ bá mú bókù mi sọ wà nù ẹ̀sìn kí ló sì wà nù ẹ̀sìn jama'a madaru ọ̀rọ̀ wa ibi tá a fẹ́ kólé lórí àdìsí àbí ọ̀rọ̀ yìí náà ni wípé idha mata adam wa an laysa lisani lama sa'a aya yẹ tuntun adi adiifi itu wọn sàlàyé aya ń sin náà ni sọma nìyẹn ká tiẹ̀ ń gbèrò pò ń bọ́ àbá nǹkan lọ́dún èmi ọlọ́run ọba ju tó sin náà lọ ni anábìrin bíyànjú bá ti kú nǹkan mẹ́ta ló kù fún tí ó máa jí ọ máa dàbí ẹni pé kò nù sí olóore sàárà ti ń sàn sàárà ti o ti ń sàn ṣé tí ń ṣe fún àbí tó ṣe fún rẹ tó ṣe fún rẹ à ń bọ̀ o ṣé ẹ mọ ti di àmọ yàn ọma masala mi nìyàn ẹlẹ́ẹ̀kejì ìmà tó kun yẹn kọ́ọ̀yàn asàlẹ̀ yìí díẹ̀ ń jẹjọ nípa àmọ́ tọ́jà pé lórí ẹ̀ náà ni màlù Qur'an gbogbo ntí wọn máa mọ̀ ní wọn mọ̀ láyé ló fi gbogbo ẹni tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ kọ̀ wá mọ̀ Qur'an professor ni ní physics professor ni ní chemistry professor ni gbogbo ntí wọn máa professor lé lórí bí ẹ ṣe rí wọ́n yàtọ̀ tọ́wárí ẹnìkan tó ké alukur'an yọ ma pé ẹra ọ̀gá wa o tí ọba ti wí bẹ́ẹ̀ yọ ọ tẹ̀ pẹ̀lú ntọ́ ma nǹkan tó jáde láyé ọ̀gá gbogbo ma òun náà ni kalamullah kìsì ni ntọ́fà ntọ́fà pọ̀ sùmọ́kàmì ọ̀kà wa ń bẹ̀ afáwa hakami ó ní wàlí kìtàbù lẹ́dí máa ń kọ́ ọmọ yẹ kúrọ́ òwò kúránì tẹ̀ ń wò ó tí a kan ni ẹ̀ńtọ́ bá gbajúmọ́ kíkà rẹ̀ ń gbogbo wa kà á nà máa kọ́ tọ́ba rọ̀hánà bílí kẹ́lí mi.

ẹ̀yin àfa wa àgbọ̀dọ̀ rí fi o ẹ wá wo bọ́lọ̀ ń ṣe gbìn sọ́pọ̀lọ́ wọn tí wọ́n lọ gan ṣáájú wa tẹnu wọn ọgbà kásọpára àjọ ń gọ̀ tí wọ́n fi sọ wípé àáfà ò ní bàbá ọba ọba èsì ní bàbá ń jọ̀hún nígbà tí ayé wọn ń jí ayé bí wọ́n ṣe máa tò torí wọ́n gbà pé ńgbà bàbá kú tọ́jọ́ba ni wọ́n wò ìtọ́kànnú àmà rẹ̀ ńgbà tí wọ́n modernize ayé ó ń di pé bàbá wà ọmọ rẹ̀ ó wà wọ́n gbà pé nígbà bá ń bá gbèsè ń jọun wọ́n ṣe wà dáfá ta ni ọmọ wọn ni ọmọ ìyàwó àgbà náà ni ṣùgbọ́n kéèsì àkọ́kọ́ ni ifá àwọn mú nínú gbàgbọ́ wọn náà bí wọ́n ṣe jọ ń ṣe ala kulli olórí ìmọ̀ nìyẹn ìmọ̀ míì náà a ní kéèyàn ọkọ yẹn lágbóòbà ìmọ̀ ló náà téèyàn bá sí mọ́ tí wọ́n bá ti ń fàgbó ń ṣe dáadáa èyí ọmọ gbọ́dọ̀ dáńbẹ ṣùgbọ́n kí wàá ní ìyàtọ̀ ti kùránì ìyàtọ̀ kùránì ni wípé n bí ìgbà tí wọn ní à ń ṣèrìn àjò ṣùgbọ́n àwọn oníkùránì o àwọn ò fi plane ṣèrìn àjò gbogbo ìkútọ̀ bá yàtọ̀ sí wọn wọn ò fún ẹ ní márùwẹ̀ ẹlẹ́sẹ̀ kan àbọ̀ afẹ́fẹ́ sí pọ̀lọ́ náà bí a ń lọ yìí tọ́jẹ́ pé bí márùwẹ̀ òrìn gan ó lè ṣubú tí àwọn ará máa ṣe tiẹ̀ kẹjẹ kẹjẹ àwọn náà ń lọ wọ́n sì yàtọ̀ sẹ́ni tí ń fẹsẹ̀ rìn. ẹlẹ́ẹ̀kẹta olọ́mọ tá a bá wo nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ìpìlẹ̀ kò sí ní tó fòkù òkú náà lónìí ṣùgbọ́n kàkà alukur'an káwá ní kíládà rẹ̀ ni ṣùgbọ́n tọ́ni bí àwọn èèyàn gbọ́ sí ìpìlẹ̀ àkọ́kọ́ ní pé ta ni ọ̀ka gbogbo ń àfa àtàwọn ń sọ ń pa aliyasilu aliyasilu thawabu alimayit sílẹ̀ náà lọ́dọ̀ òkú wọn ò pinlẹ̀ sọ̀rọ̀ ń pa alágbàkà wọn ò sọ̀rọ̀ ń pa alágbàkà mo ka kurani tani sin wọn ni ọlọ́wọ́n bá wò lọ́dọ̀ tí ń bari bi kurani bámúbá máa mi àti bá mi n táwọn àfààfẹ́ fàmọ́ra wọn lọ́wọ́ lórí mọ́ṣálá nù àwọn òpinlẹ̀ máa ṣé wọ́n ti wá já ogbẹ́ wọn náà kúrẹ́ ní ah, ìtẹ̀ntì wọn ti ṣe ń bẹ̀ ní yéṣu méjìméjì wọn ah, àmẹ́lẹ́ tó gbé nù lé nà ẹ mú tuntun mi ẹ gẹ ẹ mú tuntun mi ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa já ẹ máa bá ń tó fún ọ láti bẹ̀ wọn ká wá péjọ kálàfẹ́ ka kúrẹ́ nífẹ̀ẹ́ kú wa àwọn àfọwọ́kùn rẹ̀ sọ̀rọ̀ kálórí eléyìí nítorí wọn máa ti ń jẹ báwọn èyí ò sí inú ẹ̀sìn wa kàtó wí. jàmáà ẹ lọ wo gbogbo ẹni tó bá gbaṣẹ́ charge and bail ẹ wò wọ́n tí wọ́n bá ní ọkọ̀ fifty tẹ̀ wá ń wò láti ó kan bẹ tẹ rí gbogbo ejò láti ẹ rí gbogbo ejò one two three tó kọ́ fi wé fún fifty ló kọ wọn ẹ méje kẹ́ni ẹ̀kọ́ bí pé kí fifty e gbogbo ejò sí charge and bail tí wọn bá ti mú ẹ ẹ gbogbo ẹsẹ e iye tó o ntí ń bọ̀tù àbọ̀nbẹ tábàjá fara pa agori ah, ah, ah, yorùbá ọmọràn tó dáza sẹ́mi nìkan ní nàwó yìí dúró bíọ́ sẹ́mi nìkan ní màá náwó yìí mẹ́rin pa eh, ẹ bọ̀ tí ọ̀gá ẹ ẹ bá ẹ bẹ́ẹ̀ mi náà wò ṣe kọ́ra ẹ wá wo mi ò wá sọ́ọ̀sì nìkan ń bẹ̀rẹ̀ ọ̀gá lọ tó bá tàbí jọ̀nsọ́ bá láàrin ara wa a ti mọ̀ pé kéèsì lórí dáadáa àwa ń bọ̀ ká tó máa mọ̀ pé nǹkan yìí ó sì nú ẹ̀sìn ó yẹ ká mẹ̀tí ń bẹ́ nú ẹ̀sìn bá dàda fún un tá a bá sin òkú tán gbram kí ni tí ànábì máa ṣe tí wọ́n fẹ́ sìn salawatu rabbihi wa salamu alayhi kamani jina pẹ̀lú tàbí sàmà ń ṣe yaqif ala almayyit wa ala qabri bada dafn ànábì yóò dùn níbi sàárè díẹ̀ tí wọ́n bá sì kú tán. wa hadha min hadithi uthman ibn affan radiyallahu ta'ala ardo akhraja alimamu daud bi isnadi sahih fi sunani onse olon ni uthmanu ni idha faragha min dafni limayiti waqafa alayhi tani bíbá ti sìnkú tán ó sọ lọ́wọ́ wà dúró yóò mọ̀ wá sọ wípé istaghfiru li akhikum ẹ sì máa wá àforíjìn báyìí fún ọmọ àyà yín wasalu lahu tathbit ẹbẹ lọ́n kó mú ahẹ́ẹ̀dúró kó mú dúró kọ́mọ̀dé ò sì ṣe fa innahu l'ana yus'al báyìí wọ́n ti ń bi léèrè kátó àdìsí yẹn lẹ̀ sọ́ọ̀ìbù nùbúwà ẹ̀ǹtẹ̀fisẹ́nà yóò mọ̀ sọ pé istaghfiru li akhikum akhikum tá nàbí wí ó jẹ́ àmọ̀ pé àyè máa tọrọ ọrú ẹ̀fọ́ kèfèrí ìjí ọmọ ìyá wọn èéfi sáwàdà nù ẹ̀sìn kọ̀ wọ́ọ̀rọ̀ àwàdà istaghfiru li akhikum ọmọ ìyá yìí tó ti dòkú yìí ẹ tọrọ àforíjì fún àkọ́kọ́ ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí agbọ́yé ntí wa ní àtọrọ fún yìí àṣì àkọ́kọ́ ntí wọ́n jẹ́ àmọ̀pẹ́ ní ti da láì ní àṣì ńlọrọ́ istaghfiru li akhikum ẹ sì wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba yín fún ọmọ ìyá yín wọ́sàlù làwù tẹ̀sibìt ẹ bá bẹ lọ́n kó mú dúró kí tó sì fà á nítorí wípé táyìmù tí ẹ̀mí bá jáde lára yẹtìbáwòhá albasọrọ ojú ọmọ tẹ̀lé lọ ojú ọmọ tẹ̀lé lọ ah níbo ọ dàbá yìí ó sọlọ ní tẹ ẹ bá ti débi ọ̀dọ̀ òkú yín fa agbómido àìní yìí ẹ pa ojú ẹ méjèèjì dé ọ sọ báyẹn nígbà tó wá bẹ abu salama wò radiyallahu ta'ala rọdọ sheikh sọba sọ̀rọ̀ bójú ẹ ṣe wà ní sísámárì ah ànábì wa fa agbọmọdọ́kùnmọ́ rasulullah sallam àdúgbò ìpọ́jú méjèèjì ń dé ó ń sọ ọlọ́run wa ni tẹ́ ẹ bá ti dọ́dọ̀ òkú yín báyìí ẹ máa pa ojú ẹ̀ méjèèjì dé nítorí pé ojú máa tẹ̀ lẹ́mìí ni tí bá ti mú lọ. gbogbo ìgbà tí ẹ bá wá mẹ́mí yìí lọ níbo ni ẹ mú lọ wọ́n mú lọ sánmà tó bá jẹ́ ni ọlọ́run wọ́n fi sínú mindil mindil káfíńkó bíi handkerchief ṣùgbọ́n ṣẹ́kìlì bó ṣe tóbi tó àti rí ọlọ́run lọ́mà pẹ̀lú lọ́fíńdò olóòórùn dòdùn wọ́n máa kẹlẹ̀kùn sánmà inú àmàlẹ́kẹ́ wọ́n máa dùn wọ́n máa kí káàbọ̀ rí wọ́n máa sọ wípé ẹ̀mí ire tó wá láti ara rí máa wulẹ̀ máa rà bá o gbogbo àti ẹmu travel yẹn wọ́n gbà láyè sánmà gbogbo àjò rẹ̀ yóò máa wá wà bá ń títí títí fa tí wọ́n gbé nù sàárè tí wọ́n bá gbé nù sàárè tó rọ́wọ́nù àdìsí Ali ibn Abi Talib àti Al-Barra ibn Azib ìṣesí ànábì ìṣesí ẹ̀mí pẹ̀lú ẹni tó ní wọ́n thumma turaddu alayhi inda qabrihi wọ́n wà dẹ́ẹ̀mí yẹn padà bí bá ti ń wọnú sáré wọ́n dẹ́ẹ̀mí padà nítorí kíni kó lè bá a padà wà á gba ẹ̀zámù tí wọ́n kọ́ sí fún òun náà ni màlìkà méjì táwọn tí kanu wọn jẹ́ munkar tí kanu wọn jẹ́ nakir riwaya tó sì sọ pé ó kàn méjèèjì nu ọ̀fẹsẹ̀múlẹ̀ torí pé àwọn kan padà fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ma riwaya rẹ̀ fẹsẹ̀múlẹ̀ munkarun wa nakir ó kọ tí ń jẹ ìgan ọgbà kéèyàn sọ̀rọ̀ ẹ̀kọ́ tó kú láyé nakiru ni téèyàn ò rí munkaru ni téèyàn ò ní fẹ́ wò lẹ́ẹ̀mejì tó alẹ́ lé lukutu alẹ́ lé gbogbo aláti fi ṣe mọ̀ọ́mù ni o ń gbọ́ wá sí o bọ́sá sùn o kíndìkan gbogbo àwọn tí wọ́n máa ń ran ọ̀pẹ́ ọ̀lọ́ wa lọ́bẹ̀ nìkan ló kọjẹ́ wá sí kankan kàtà kọ́sẹ́ntì ó sì bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ńjọ́ náà téèyàn ọba kí ló tó lọ́n fi fún wèrè ní sáàmà sì ń ma tóró náà yẹ sọ́ba alábòsí ni gbogbo ẹ̀ ń bá tiẹ̀ nílà káyè pẹ́rẹ́ wọn ò bí ni gbogbo ń tọ́ bá ṣe ọfẹ ọkọ tiẹ̀ sí ibi tọ́lọ́ níbi eléyìí afa wa kan wọn ti salaisi nisin kọlọ́njọ jáde kọ́ bá ń gbàbọ́ wọn afa wa dáadáa ni wọn wọn wá lẹ́nìkan wá bá wọn jọ kan wípé ustaz sùúrù ọlọ́mọfẹ́ pọ̀ ju o ah, wọn ní kí lè rí ta ah, ẹlẹ́gbẹ́ wọn wá sọ̀rọ̀ ń tọ̀ nípa ah, lẹ́gbẹ́jà ìta ni ọ̀mọ̀wẹ́ ládùúgbò kọ́mọ nísìnyí ó ní máa sọ ọlọ́run gan zúrú yìí ti pàjọ́ wọn náà wá dáhùn pé bẹ́ẹ̀mi ṣe ronú sí ìṣẹ̀mí wa sọ́nà gbogbo wa àtàṣe ẹ̀díẹ̀ tí wọ́n wá kó gbọ́n nú àgò wọ́n pọ̀ rẹ́rẹ́rẹ́ ń bẹ̀ wọ́n wá ń jà ní ńlá gidi ní wọ́n sọ fúnlọ́ wọn pé à ẹ̀díẹ̀ ẹ̀ sì mú wọn kẹ́ ẹ̀yà wọn káàkiri kankan ẹ̀ tiẹ̀ wà á já ọ̀rọ̀ wọn kúra bẹ́ẹ̀ ló wọ́n ń jẹun lọ àbí ń lọ sọ ni àbí ń fọṣọ ni kò tí ẹ̀ ní ti ń rò wọ́n náà wá rí i pé ntí ń bẹ̀lẹ́mìí ẹ̀ nígbà tí ó fáwọn èèyàn lè sí ni pé ẹ dúró náà kí n mọ fẹ́ máa ṣe wàhálà lórí àwọn eléyìí ìgbà tí n bá fẹ́ mú wọn pa n bò ní ẹ̀ ń sá lọ nǹkan ra sí àgò nǹkan mú ìtumọ̀ fẹ́ mú nu wọn ìgbà tí n bá fẹ́ yín ẹ lọ́rùn nǹkan mú kan nu wọn bọ́ sọ̀rọ̀ mọ́ fẹ́ yẹ fà á bọ́ sapá ni bó ṣe yẹ ni bó ṣe ikùn náà mọ́ fẹ́ yẹ mú o ti kó wọn bí ọ̀rẹ́ di kò sí ẹ̀ ń sá lọ ọ wá ní kí ló fẹ́ kọ́ lọ́run lọ́jú lórí ọ̀rọ̀ wa ihun tí màá mẹ́dà kánjú náà ni pé ẹ dákun ló bú kúrò tó lè tráfù tó dọ̀la ẹ lè má bà ẹ jẹ́ tèlóbi tábà lónìí ṣe ẹ dákun lọ ẹ ó sì lẹ́ni tí bá ń sa ìdá tó ń bá ń lọ lára òun bá a ṣe kó sùn àyà ìyá rẹ̀ ó lè kún sí ni àwa ń bọ̀ tí wọ́n bá dẹ̀ yẹn padà ó sì ọlọ́run máa sọ pé wọ́n máa bí báyìí fa iná wùlẹ̀ àná yusuf ali ọyẹ tó bá tọrọ sabat ọlọ́run bá ní máa rẹ̀ dúró ọlọ́run bá ní máa rẹ̀ dúró bá ní sàánú rẹ̀ o ntí ànábì máa ń sin ni. jẹ̀mọ́ ẹni òkú tẹ́ ẹ bá rí tí wọ́n bá gbé de ẹ̀gbẹ́ tẹ́ ẹ wárí lọ́wọ́ àná tọ́fẹ̀ẹ́ tó mọ́sálásí tàbá pé kálukọ dalẹ. ńlá ramana yá sí wàlúkúrán ilé akéwì nàkàrà mọ́nú sẹ́yìn. ó ti fẹ́ fi hàn yín pé iṣẹ́ chájà ń béèrè lòún ń ṣe kèésì ìṣẹ́ni tó firi tó lóko orin ní máa ń ṣiṣẹ́ yẹn tó firi ẹ̀yin lẹ́wọ̀n a afábìlá lóní àyìn sí òsì ẹ̀kọ́ stọ́ọ̀pù náà ọ̀rọ̀ ọlọ́mùnà àní ẹ̀ stọ́ọ̀pù náà kí ni ẹ̀rí tẹ́ ẹ fi sọ ní tẹ́ ẹ sọ yìí ọ̀rọ̀ ẹ̀rí là ń sọ báyìí ọmọkùnrin ah ṣé ẹ̀dẹ̀ ni olórí ẹbí ẹ̀dẹ̀ ni bàbá ni ẹbí ọmọ yìí ah, ah bàbá ìwọ lọ́mọ bá ni torí afa ni kílẹ̀ rí yín. pírọ́bẹ́mì ẹ lọ́pọ̀ tó o bá wọn kó o ní ìnáwó tí rẹ̀ tí ìdójúkọ ẹ kọ́ dalẹ̀ ẹ ó ti sọ bí ti ń lọ. òkú tó jẹ́ pé tá a bá bá lò pẹ̀lú gbogbo bá nàbí ṣe ní ká bá lò yìí kò sí tó tún fi dá wa lójú wípé wọ́n ti ń kẹ kẹ́nìkan tún wá máa bá ní lúbàṣẹ bá lò kéésì ìṣẹ́bí yín kéésẹ́bí yín tí ó fi wá máa kó bẹ́ẹ̀ yàn tẹ̀yìn lórí kíni àfàṣà òdìgbẹ́rẹ́ lọ́wọ́ yalaka a sisi tẹ ilayi a si yalaka tẹ babalẹ́nà rẹ tọ́jọ́ kọ ìyá yìí ogún ọdún òní tó ti kú rẹ ọlọ́run ọ̀yà wọn lójú ayé wọn ńgbà bá wà mú tẹ mú tẹ tẹ tẹ tẹ tẹ ẹrú lóko bì kan ṣé wọn lọ àyàn méjèèjì lẹ́yìn ikú wọn làwọn ẹbí wọn mọ̀ pé ah awo àti ẹ̀wà àrùbá nǹkan tẹ́lẹ̀ sà ẹ má jẹ́ nìyẹn kọ́ parọ́ fún yín. nínú ààrẹ tí ń ṣe ẹ̀sìn ní ìlú wa lónìí ìsọlùmí nìbàdàn lónìí ọ̀rọ̀ ilé olókùn ó kó eighty percent mẹ́ torí wípé tá a bá ti mú ní wa níbo ń wá àsìfẹ́ gbàwé mọ́ a bá rí ròpá kò kan tí jìjì nìyàn máa mú a tá a máa fílẹ̀ nígbà tí kò bá kú kò sí wáṣí tó fẹ́ràn wà mọ́ adùn bẹ́ẹ̀ tá a bá ti dúró ó sáà máa ṣe wáàsí mbẹ bá a ṣe sùkúta àbáyé ṣe wáàsí a lè ṣe wáàsí a sì lè má ṣe wáàsí kí lè rí wa. ẹnìkan lè ẹ̀rí mbẹ́nu àdìsí ta sọ yìí náà ah, ẹ tọrọ àforíjì fọmọ ìyá yín ẹ bá bẹ lọ́hùn kọfà ẹ̀ múlẹ̀ ah, ṣé pé ní tí máa yàn mọ̀ lè sọ tí máa ń sọ gẹ́gẹ́ sí pé ó lè ṣẹlẹ̀ sí yẹn náà sáré nítorí pé haúlù lè mátàlá yìí wọ́n ṣẹlẹ̀ sí ìbẹ̀rù tí wọ́n kọ́kọ́ sí lójú ẹ̀ because ó kúkú ò láyé ẹ̀mí yẹn ti lọ wọ́n dẹ́mi padà báyìí àwọn tí yóò fojú nínú sáré ojú ẹ̀ sàrò bá dàbí sí sọ́nà gbogbo gbàtí máa ń gbé tí ń gbé sí ìgbésọ̀hún kò sẹ́mi kankan lára ẹ̀ gbogbo tí wọn máa ń sọ fún wa pé tó bá ti kú tí wọn bá gbé wájú àfàtì bá ń kírun síra yóò kọ́kọ́ bú ẹ̀rín pé hàn ah, bá a sùlẹ̀ ìmọ̀ kí ló ọmọ lọ́wọ́ wàláhì irọ́ ni apá fún wa kò ní mọ̀ nǹkan kan gbogbo àwọn jẹ̀mọ́ ọ̀rọ̀ rẹ̀ wá dàbí ẹni tó sùn tí bá ti ń dẹnu sàárè wọn á fi ẹ̀mí ń sí la padà torí kíni láti wá fèsì múnkárù àti nàkírì alẹ́ pé wàásì ti wà ń bẹ báwọn ṣùgbọ́n wàásì ti ẹ̀tún wá náà lódìdí ṣùgbọ́n kì í ṣe gbogbo bí ànábì bá ti sìnkú tán níbi sáré ní ti máa ń ṣe wá sí kése gbogbo wa níbi ìgbà míì ọlọ yóò mọ wá sọ fún mi wípé hmm, fàáìdù lèmítìlè hàdà nùrùwáyà mi ànàbí ọmọ sọ fún ọsàn àbí pé hmm, torí ìjọ tí ó rí báyìí fẹ́ nìkọ̀ọ̀kan yín náà ẹ múra tẹ́ sọ fọlọ́ ńlẹ̀ o níjọ́ tí ànábì sọ pé gbogbo wa ìní adaranjẹ ìwọ tó ọmọ ara fíìmù lọ lílọ fáwọn ìyàwó rẹ adaranjẹ ni á ọ̀pọ̀lọpọ̀ ìjọ tí obìnrin bá gùn níbi ìfẹ́ tara tiẹ̀ ilẹ̀ ẹ̀rì tí ó bẹ̀rẹ̀ wá sí kìí tí bá ń sẹ́ lọ́hùn tí bá ń sẹ́ the youth ìlànà ìpẹ̀rù wọn ẹ̀ ń tọ́ fọwọ́ ara rẹ̀ faná wọnú ilé ara rẹ̀. ìjọ tí ó dà báyìí ó ń kálukú múra díjọ́ náà o ó ń sọ ọlọ́run máa sọ bá ń fún wa yóò ṣe wá sí fún wa àwọn bá ń sọ hábà. sàárè wàhálà ń sọ yìí òkútu wà ń bẹ báwọn bẹ́ẹ̀ sì ni ó ń sọ ọlọ́run ní tí wọ́n bá dé tí wọ́n bá ń bi níyàn àbẹ́rẹ́ wọ́n máa bí jàmáà ìjà àtúndúlẹ́gbẹ̀ẹ́ sàárè àmọ̀ pé lágbájá ọmọ lágbájá àwọn mọ̀lẹ́ká ń bọ̀ àbọ̀ láìpẹ́ yìí o wọ́n mọ bí ọpẹ́ mọ rọ́bù ta ọlọ́run ọba rẹ àwa ń rán ọ létí látàyé ń bì nígbà tí ibo síbo. jẹmọ́ra sọ́bọ̀ ń kú la sọ ẹni ó sùn lọ tí ń harun máa bá sọ̀rọ̀ kó sì máa dọ́ọ́ ló wọ́n ti rí ẹ̀yìn pé à kò kúkú mọ̀ pé kí lọ́lọ́run sọ lórí ọ̀rọ̀ eléyìí wọ́n wà fẹ́ dúró ń dúró pé sórí tó kù báyìí bàbá rẹ ti kú sáwa lọ màmá rẹ ti kú sí a lọ àwa ló kù báyìí tá a jẹ́ ọlọ́pọ̀ ń bodè ọ̀run àwa ni wọ́n máa check ẹ sá wà lẹ́yìn mi báyìí àkọ́bí ìyá ìdá nù èdè láti èkó ah! èwo ló tẹ̀lé wọn lẹ́yìn ráwọn náà ah! ha àti ṣeun kì í ṣèbànújẹ́ ìyá kì í ṣèbànújẹ́ bàbá owó ń dèrè owó ń dèrè ọ̀bọ sí fọ ọbùn tẹ ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ bá lè kó nú kó bu dáadáa wọn wá kan tí wọ́n máa kà yìí.

déédéé kí láfi ṣàdọ́run déédéé tí wọ́n gúnra kùn mí tá a bá ní àríra kùn mí màlúù là ń pa lọ́dọ̀ wa ń bì èèyàn pa màlúù òtò ten minutes tí wọ́n bá ti dèé lẹ̀ ká du ká dá kọlọ́sí ká sì du kára rè ó fi sílẹ̀ kò ten minutes wọn o sì tún sọ fún wa pé nta wì ń bẹ̀ káàfà kankan ó líìdì wa ó ń o ní ọ̀ sọ bó ṣe fẹ́ kí wọ́n sọ o tí o bá sọ náà mà lọ́wọ́ gbàgbé o o sì máa lọ o ó sọ kọ́lá wọn lè mọ̀sán nǹkan bíi tiẹ̀ gan o kàn ju ọ o ọ torí kìí ṣe àyè àwọn bàbá wa gan wọn ní bàbá ń jàbí kakúkọ ikú ẹ̀ máa ṣe ń tí kì í máa ṣe ń téèyàn ń rò bá a ṣe ń ròyìn wàláì kìí ṣe bẹ́ẹ̀ ẹgbẹ̀rún ń ṣẹlẹ̀ ní ìsìn lábẹ́ pẹ̀ fáìmì yẹn kí ló dàbí sọ bẹ́ẹ̀ jamiu abdul rahman Mas'ud radiyallahu ta'ala anhu akhrajahu al-imam at-Tahawi fi mushkil athar bi isnadin jayyid wọ́n gbẹ́ni kanu sáré rẹ̀ ó sọ̀rọ̀ ní umiro bi bi rọjulin an yujinara fi kọbiri mi atajelda ọlọ́run ní ẹ̀ ń tọ́ wọ̀sàárẹ̀ ẹ̀ mọ̀lẹ́kẹ́ òní ẹ̀ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀yà fún ẹ kọ́kọ́ bá nà ní kùmà hundred lòkù bá bu ẹkún àníbi ní bá ń bàbá ọlọ́run dákun ṣàánú mi ìkẹ́ rẹ gbá yé fíkẹ́ rẹ bá lọ ṣàánú mi ọlọ́run ní ẹ̀mẹ́yọ kakó mo lò di nineteen náà o ah ah ìwọ̀n tí wọ́n fẹ́ yẹn nà ìwọ̀n àti ọ̀nà bẹ́ẹ̀ tó ń ké ọlọ́ni ẹ̀mẹ́ yọkan gbó ó di ninety eight rírí ànọ́bà ó di ninety seven ninety six ninety five ninety four ninety three ninety two ninety one ninety eighty nine eighty títí títí tó fi wá ku ẹyọ kan wọ́n wá gbé òdùrọ̀ sókè wọ́n jẹ̀ lẹ́yọ kan ó ń ṣe ọlọ́ni fanfàjàrọ̀ kọ́búrú hù náà gbogbo sàárè gbìyànjú bẹ́ẹ̀. ọdún kan ni o ọdún méjì ni o ọlọ́run lọ́mọ déédéé àsìkò jàmáà àwọn bíi tá à ń kọ́wọ́ bọ̀ yìí àwọn bíi tó jẹ́ wípé téèyàn ọ̀bá ti gbọ́ bẹ́ẹ̀ yé wọ́n máa fi gbani tí ìpàdé ọlọ́run. torí à ń bọ̀ àwọn tí wọ́n làwọn sí dọ́kẹ́tò òkú dọ́kẹ́jọ dọ́kẹ́je ẹ̀bi wọ́n pé ṣé ilé ayé lòkù báyìí wà ọjọ́ wo lẹ̀ ń kà sọ́dọ̀ ọ̀tọ̀dọ̀ ọlọ́run lẹ̀ ń ni àbí tayé tí ẹ bá ní tayé ni <laughs> a jẹ́ pé ntẹ́ǹsì ẹ̀yìn lẹ̀ ń ṣe kì í ṣe torí òkú torí ibi tọ́wà lọ́yẹ̀kẹ́ ẹ̀ka ẹ̀ ń dà kàtàyé mọ́ ibi tọ́wà gangan là ń ẹ yọ ẹ̀sọ́ ibi tọ́wà tó jẹ́ nìsín ọlọ́ni wà iná yẹ́wọ́n ní inda rabbika ka alifi sati mọ́ mẹ́ta ọdún ọjọ́ kan lọ́dọ̀ tọ́lọ́mọba rẹ bíi one thousand years tẹ́yìn nǹkan bí ni ẹ wá ṣe sùúrù bàbá òní ẹ̀yìn ẹ má ti ìsèjọ́ kẹta di three thousand years ó ná nti ntí òkun lè sí ma damu la fẹ́ máa Sari làákàyè tẹ́lẹ̀ sàárè gbiná ó ń sọ ọlọ́run ní nígbà padà falama àfàkọ́ nígbà ó ké ni <laughs> ẹ kí mo ṣe tó tó báyìí wọ́n ní tó o ṣe pọ̀ lóṣìṣì o ṣùgbọ́n ètò ọlọ́run fi ní káfí ìyá ìjì ọ kò pé mẹ́ta nǹkan méjì náà ni méjèèjì ọ̀hún sì rè o ṣe pẹ́ méjì méjì rè ẹ̀ kọ̀ọ̀kan náà ló ṣe kọ̀ọ̀kan wọn kí alákọ̀ọ́kọ́ wọ́n ní mọ̀rọ́ta astafurlai sọlẹ́ta sọlátán ó kírun ẹyọ kan rí fọlọ́n bìgóyèrè wùdú tọ́ọ̀sálùwàlà ó sì mà ìrun ẹyọ kan kò pé méjì o jama ẹ wá ń hótẹ́lẹ̀ nìkan lẹ́yìn ó sọ wípé òun ti dé manzila kan aluwa lára àwọn yìí odogoji ọjọ́ lónìí ẹ sì ń pé kọ́lọ̀ ń jẹ́ ayé ọmọ yín ó dàbí ayé rẹ̀ ha irú eléyìí bẹ́ẹ̀ bá bí ṣé irú bí bá ti jáde nínú ẹbí wa ti soríire ah kódà kí wọ́n máa pe ignorance ló kọ́ tí wọ́n ń pè òun pọ́ìsì lọ́yẹ̀ wọ́n máa pè kèétún wá ṣe point a ẹ pé kìnìkan a ah, ẹ pé a to z lẹ́ẹ̀kan náà jaalu poison ni àwa ń bọ̀ okiru kan rí fọlọ́n lẹ́yìn lẹ́yìn wà láwùsùn ni wà mọ̀rọ̀ tẹ̀mí madulumi falamtẹ̀nsoro ìjọ kan náà sì ni ó tún ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ kó ṣèjọ́ méjì tó kọjá lẹ́gbẹ̀ẹ́ nìkan tí ń bò sí lọ ó sì lágbára kọ ọ̀ràn lọ́wọ́ òsì ọ̀ràn lọ́wọ́ òsì kọjá lọ. sọ pé mi àti dìbà ṣe wà yìí ìbẹ̀rù kan bẹ tí wọ́n ti kó sí aláàbá yìí béèyàn kọjá ní wòròdù tí wọ́n bá ń yọ owó mọ̀nyàn la ọ̀ sọ fóńtọ̀ ń tá sọ pé ọ̀ gbọ́dọ̀ sọ. naam tí wọ́n bá tiẹ̀ ní wọ́n wà gun ọlọ́bẹ ni àbí wọ́n sọ ń jígà gbé sítẹ̀gbẹ́ títí sáré irọ́ náà sì ni wọ́n ti wọ́n ti sọ kí ni mọ́ pọ̀lú èèyàn débi pé ebi gba kéékèèké wọn ni ẹ wá ṣe bọ́sùkà òjò àǹfààní wo ni mẹ́rin àbàdàn àà kò síbi ọ̀wà kò síbi ọ̀bọ̀ wà nù lẹ̀ tọ́tà bá dé tọ́ bá ti fọ́n fèrè báyìí orí wo bọ́sùkà tó ti dé bọ́sùkà òjò ní dé tọ́ba wá di ibi ìtọ́ náà tó bíọ̀ yọ àkòrò lẹ́mìí wa tẹ̀ǹtì ò sì bíọ̀ tẹ̀ǹtì pè ń lọ́fà yìí àtùwà máa tún àtùmọ̀ kírímù ẹ̀ àtùmọ̀ kírímù ẹ̀ àmọ̀ kírímù ẹ̀ àmọ̀ kírímù ẹ̀ ń sọ lọ́wọ́ sàdúrà fún kálukú náà sàdúrà ó tù ká kó mbẹ kí wàá lójúṣe mi àbọ̀ òun náà ni ziyaru tu kọ́bùrìhì níláàrí àmọ́ wà lọ bẹ sàárè yẹn wò níláàrí. ibẹ̀ wàá ní ọ̀pọ̀lọpọ̀ àṣírí àwọn nǹkan tá a sọ wájú yìí ni ó ti wá tú kílẹ̀ rí wa. جاء في الصحيح إنما مسلم من حديث أبي هريرة رضي الله عنه أبو روني حديثي ẹjẹ ń kó papọ̀ pẹ̀lú turuku rẹ̀ pọ̀ ọwọ́nu hadithu buraida tóbi suleiman tóra yẹn fún mi sọ pé an suleiman an suleiman an abihi nínú ìwáyà mi wọn ò gbókò abárin gangan wa la àjẹ́ yìí pé an suleiman ibnu buraida tí bá ti á ní an abihi ay an buraida tọ́jú àbàfún Sulaiman yẹn sahabiyun jalil ọwọ́ àánú hadith yẹn ọmọbẹ̀nu hadith yàwó Aisha ìbẹ̀nu hadith Abi Hurairah ìbẹ̀nu hadith Abdullahi bin Mas'ud rọ́dìrà tàdọ̀dọ̀ kírísọ́ yìí sẹ́ẹ̀ kẹ́nà lọ́sẹ̀lẹ̀ àbọ̀tà àdáda àmàrí pẹ̀lú àwọn àlùfáàgù ẹ̀ bí ṣe ń yàtọ̀ anusa salam olùkọ́ sọ abalẹ̀ yìí wọ́n wà ń lọ wọ́n ń lọ wọ́n lọ wọ́n wá dé ibojì jẹ́nsì kò sí ó sọ̀rọ̀ wọn excuse wọn wọ́n wá lọ wájú sí i tí tó fi dúró bíi sàárè kan ó pẹ́ wọ́n sáré pé ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ti fi sẹ́sì wá pé tí sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ń òjijì ànábì kan ń wù ni àwọn ò rí bí ó ti sùúrù ẹkún bá ń rí kò tún sùúrù ẹ̀ má padà gbogbo tó ṣe jù wọn ẹkún ìní agbára nígbà wàá sún wọn padà umaru nuruwayami, mi olùkọ́ fẹsẹ̀ ànábì pé ma abukaka ya rasulullah wa kodi abukaita rijal anabi kí ló fọ dúró tó ń sunkún tó tó báyìí gbogbo àná láti ló ti palẹ́kùn inú àdìsí àbí ọ̀rọ̀ yẹrọ bó ṣe láti ń sunkún fa abuka man hawlahu gbogbo ẹ̀yìn ipò anabi ìjọ náà lọ́nà kò sẹ́ni tó lè mú ara ẹ̀ mara ń ṣe ọlọ́ọ̀ni sunkún kí ló dé àyè máa ń ti ń palẹ́kùn ganjọ́ náà tó kálukú fi ń sun ẹ̀kún ẹ̀kún yìí sì le torá ti sunrọ̀ ẹ̀kún tó báyìí ó sọ̀rọ̀ wá sùn máa ni ista'adhantu rabbi fi ziyarati qabr an azura qabra ummi riwaya mi ó ti pẹ́ tí mo ti ń tọrọ Ọlọ́run ọba kó yọ̀ǹda fún mi kí n wá bẹ sàárè mọ́ mi wò títí tí fa adìrẹ̀lẹ̀ tó fi wá yọ̀ǹda fún mi báyìí mo wá wá bi sàárè ọ̀nà wasta'dhantuhu an astaghfira nínú riwaya mi wa astan wa asta, eh, asta, eh, istadhantuhu fi duayi bilimakifọrọti laha bí mo ṣe wá débi sàárè yẹn tán mo wá ní ọlọ́run ó ti yọ̀ǹda kí n wá bi sàárè máa mi máhàn náà kí n ṣàdúrà fún dákun yọ̀ǹda fún mi kí n tiẹ̀ dojú kọ pẹ̀lú kẹ́ẹ̀rẹ́ kọ́ ọ bá ń forí jìn falamiya adanle ọlọ́run ni mi ò gbà yàn àbí wàá bẹ̀rẹ̀ kún sallallahu alayhi wa sallam àwọn sọ̀hábà wa ní àwọn òlu ẹ̀kún báyìí nínú ẹgbà wa mi fàdàdà kẹ́rùtùrì kọ́tà ha fa àbùkánì mo ti wà ń bi sàárè pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tí mo dorí kodò ńgbọ́ náà wà jẹ́ kí n lè tọrọ àforíjì fún un mo wá rántí bí ìyá ìṣe máa ṣe pẹ̀lú mi pé ah màmá mi lẹ̀ pọ̀ ìjọba yìí kọ́ ìjọba yìí kọ́ ìjọba yìí kọ́ ìjọba yìí kọ́ ìní fi lè mi kọ̀ǹtúrọ̀ mà kan. ansa ma wọn sọ ẹkún pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam jama katóorin jìnnà kóńbẹ àdéhìí àti ìgbọ̀rọ̀ kóńbẹ ẹ sọ wípé ọ̀dà ọ̀ràn kọ́lọ̀ ń di olè rí tán gbogbo ẹni tó bá ní ìyá àti bàbá ṣùgbọ́n tí ìyá fẹ́ sọ jù ọ̀ràn tí ìṣe kékeré ní bẹ rẹ̀ tí wọ́n bá wá ní ọ̀ràn rẹ̀ times two tí ìyá rẹ̀ bá ti ṣe mùsùlùmí mùsùlùmá ọ̀ràn tó tún dá times two ìdírè o bó o ní o ṣe ní máa pọ́ùn gbìjọ ọlọ́run tí èyí ìyá ń wọná kílẹ̀ rí wa tí wọn ò bá sí má hadith ń fi múlẹ̀ pé bí bàbá èèyàn kú kèfèrí bí èèyàn kú kèfèrí èèyàn lẹ́tọ̀ọ́ àti lọ rèé bẹ sàárè wọn ọ̀kan lè ṣàdúrà fún bẹ́ẹ̀ tọ́ba wá rí gbàǹgbà àwọn ọ̀bà sí ma sàn ní ẹni ọ̀yàn lòdì nígbà tí a ń bẹ láyé ọ̀rọ̀ yóò ti clear òkú ò ní pọpọ́fù tí ó dì fún wa kò lómi tí ó bù fún wa tá a bá wa lọ àwa là ń lọ ṣe láǹfààní ayé tí wọ́n ti wá nídìí èèyàn èèyàn bá ń sọ̀rọ̀ ọlọ́ni èèyàn tún máa rán wọn létí pé kí wọ́n bẹ̀rù ọlọ́ni kó wọ́n sá sùn ni òun kàlùkù wá sá tí èèyàn bá wá sá lọ́dọ̀ wọn á wà ní máa bọ̀ nù Suratul Luqman wa sahibihuma fi dunya ma'ruf má jẹ̀bi wọn láyé o mo ṣe ń kèfèrí yàgò tó lọ sọ fún wa kọ̀ọ̀kan tí n bá ní ọlọ́run sọ̀rọ̀ ó gbé ń jà ọ̀rọ̀ yẹ kẹnu ṣé bí ń jà nábì sẹ́nu sọ fáwọn èèyàn rẹ tí wọn ò bá gba tó ń torí ẹ̀ dáàmú lórí wọn yìí ń fìyà jẹ wọn o dìgbà báyìí màá fi àjẹmọ́ sí wọn bàgbá o ó sì ń ké ké ké òun ò sì dáhùn òjò yá ń sì sùn nínú wẹ̀ ọlọ́run kùtì ló ń fi àjẹ yín kí ni tá kùtì wọn máa dúró sí láàrin yín ẹ ẹ jìyà yìí kí wàá ní nbola ń lọ kí mo tún bá dúró láàrin yín sí akékèké ẹ̀ kúkú bọ́ ẹ sì lẹ́ẹ̀ ti ṣe tán ìyọ̀ ló sì dé yìí lọ́ba kẹrù rẹ̀ ní bá ń lọ ọlọ́run ní mọ̀gọ́dìbàn ìzàhábà mọ̀gọ́dìbàn ńlọlẹ́ ti ń bọ́ lọ ń báwọn èèyàn rẹ̀ bínú tọ́lọ̀ ò tí ì sọ pé òun ṣe tán bínú ọkàn má pẹ̀rẹ̀ bínú wá subhanahu wa ta'ala ó fúláṣì wọn ó ti ń bá mi dájọ́ anábì nìyẹn o ìdáàbà mú gọ́ọ̀dì báyìí ń bọ́ lọ ń bá wọn ń bọ́ lọ ń gbà bínú bí lẹ́yìn tó ní kẹ́ ẹ̀ ń gbá ààyè kọjá gbogbo nǹkan bí n bá ní ìbímọ ńkọ́. èèyàn ń ṣe wáàsì fẹ́ ti ń mugbó ti ń pààyàn ti ṣe kankan ọ̀rẹ́ rẹ̀ wá máa ṣe wáàsì fún yóò máa sọ̀rọ̀ òdì sọ̀rẹ́ rẹ̀ padà ó wá àdìjọ́ kan ọba tún lọ sọ fún un ó ní wana àbúrítà aláyà raqiban sẹ́mi náà ni wọ́n máa sọ kì í ni àbúrò rẹ̀ lélẹ́yìn ah ó ní ẹ̀ẹ́n gbogbo mú ṣeṣe sí ọtún yìí tó padà sọ sí mi ni wàláhi lan yaghfirullahu laki ọlọ́run lè forí jí ọmọ ṣé bí ntọ́lọ́ ń gbọ́lọ́kọ̀ yìí sánmà tọ́lọ́ ń bínú sínú ọlọ́run ní mani lẹbi yata ala alaya ta ni tun fi mi búra pé ní lefuru jẹ nìkan kí ni ń sẹ nú ẹsẹ sí kẹmi mo sì sọdọ rẹ mi lónìí mo basẹ rẹ jẹ hadithun thabit àwọn bàbá wa ma gbọ́ lọ́n yé pọ̀ o wọ́n la ti rure o gbogbo mùsùlùmí ló ti rure dákùnjẹ́ àsọ̀rẹ́ a ti rure o dákùnjẹ́ àsọ̀rẹ́ a ti rure o dákùnjẹ́ àsọ̀rẹ́. anabi ne yam ìwà ìwà mọ bóò láṣẹ bá ń lò láyé tí òfin ní kọsẹ̀ lára wọn nígbà àwọn òsì mọ́ tí wọ́n tún yọ̀ǹda kálọ̀rì ìbẹ́ àwọn anusalaam nígbà sọ̀hábà sọ̀rọ̀ báwọn. bá wá rí bẹ́ẹ̀ lọ́dọ̀ sọ ibo nùbú wà nígbà tó débẹ̀ lọ́njọ́ náà lọ́n wọ́n yọ̀ǹda o wọ́n yọ̀ǹda o ló mú ṣe kùránì látọ̀dọ̀ ànábì báyìí ibi ṣùgbọ́n tí wọ́n bá ti fẹ́ bá ní clear masala yìí wọ́n ní yíya masala tó ń ikhtalafa fiya alul ilm àwọn onímọ̀ wọ́n fi mọ̀ hanra wọn lórí masala yìí ìmọ̀ wo ni wọ́n fi hanra wọn sí wọ́n ní ìdí bẹ́ẹ̀ àbí wọ́n ní ìdí bẹ́ẹ̀ àwọn tí wọ́n ní ládàá rẹ̀ yóò bókù ìtumọ̀ pé wọ́n ṣe ìyàpẹ́nu ni o wọ́n ti ládàá rẹ̀ ò ní bókù àti kọ́kọ́ ní foundation lẹ́nà wípé èwo gan ló ń ṣe ọlọ́mùbẹ́ lórí ẹ̀ ká tó a máa sọ ìṣèhádùn àwọn àfa ìyẹn ni ó dẹ̀ gbé wa débi ká parí àdúrà iná tó iná. alifatiha. bákan náà àwọn ìlú kan sí kejì bídí abẹ ń yàtọ̀ síra wọn táwọn èèyàn bá ti wá dìde ńlú míì lọ́ọ̀rẹ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wọ́n wà gbé bídí à ń wá sílùú tiẹ̀ náà ṣùgbọ́n wọn ò ní mọ̀ rẹ̀ wọn ò sì ní mọ̀ pé ò tún ṣe tó bá ti ṣe ń ṣeun bí wọn bá wá ti wá dọ̀dọ̀ náà òtún wá wo bẹ́ẹ̀ fọ̀rọ̀mẹ́ntì wọn náà ṣe rí pé ah ẹyọ lè kó akoro mbẹ ẹfẹ lè ṣe ajé adùn si ẹyin òkè bi ẹ ẹ ló rẹ bí báyìí ntí ẹwọ ẹwọ ẹwọ ntí òun fi jẹ pé ẹ á la ilẹ ọlọ́run máa sànú ànábì pọ o sọlọsọlá tọlọ ọba wa sànú ẹni sẹnìkan bẹ tí ó wà kúrò ní wa lọ́nà méjì wọn ní bí wọn bá sọ pé ní ìkórè àpáta pẹ̀lú agbára ọlọ́run ti nú ẹ yóò kú dànù kí làpáta sọ ọmọ nàbí orí nǹkan wọn fi ó sì gba Kùránì dò lára pọ́lọ́ ń sàánú rẹ̀ náà ni pé wọn ò rí kọ́ọ́bọ̀ náà ni ló fi jẹ́ pé ẹ̀yìn ń kà á lọ àfa wa ni hmm, mistake gbogbo àyíkú wa ni ah, èmi náà ti fẹ́ sọ tẹ́lẹ̀ ọ̀ya ah, sọ̀ntọ́ hamẹ́ ah, ẹ̀yìn tí bẹ́ẹ̀ kọ́ ha gbogbo àyíkú sì wá sọ nǹkan papọ̀ lẹ́yìn one thousand four hundred forty years ń ti papòdà kì í ṣe pé ńlọ́jọ́ allahumma salli ala muhammadin wa sallim ọlọ́run wọlé àjọ kan oṣù rẹ mo ti dìbò fún ọ mo dìbò fún àdìnàbì gbogbo ìgbàkigbà tí n bà tó jáde láyé tí wọn mú mi mọ nǹkan mi ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí mi kan oṣù rẹ má jẹ́ ó náà dákun wọlé àjọ kan oṣù rẹ a ti gbà ìdúmọ̀ pé a ti dìbò fọlọ́ àtànàbì ni wípé ibi ọba ti ní àtẹ̀sí wàlá ibẹ̀ láà máa tẹ̀sí àwọn àmọ́ bí ọkọ ọmọ jáde wọ́ọ̀ kàn wá lórí ibẹ̀ mo mọ̀ pé sọ́dọ̀ onídìí kẹ́ mi ni ó dáa jù bá ń lọ ìkẹ́ rẹ̀ ń sì gbààyè jù bá ń lọ débi pé tọ́ọ̀bà tí kọ̀kọ́ pààyàn lẹ́kún ò ní fẹ́ ni subhanak subhanak subhanak ìdán tọ́ba díjọ́ mẹ́jọ á ti wá máa tẹ̀síwájú ibi tá a ti wá gbé dọ́jọ́ ni wípé kí ni ọ̀rọ̀ táwọn àfa lórí ẹ̀ kí lè rí igun kọ̀ọ̀kan á wà tu yẹbẹyẹbẹ á wà ṣẹ̀ṣẹ̀ bọ́ pé pé torí kí ọlọ́run fi sọ Kùránì kalẹ̀ gan-an ta kọ́kọ́ ní ìdí ká gbọ́yé tá a bá ti wá ma torí rẹ̀ a wà á wò pé kí ló tà wá ń lò bí sáà lẹ́rìí lórí ibi tá a ń lò sí ẹni tí wọ́n fi eré kí ló tó ń lò bí àbó sọ́ńbì kẹ́ pé àwọn kan ń bọ̀ lẹ́yìn mi o tí wọ́n tún bọ́kùrà ní ìyéjì mi tí wọ́n fi ràn lọ sọ́sọ́ a wà máa mú ní sísẹ̀ ń tẹ̀lé ọlọ́run sí ajẹ́jẹ́ o ká tó jáde láyé gbogbo ẹni tó bá kú fún wa mẹ́jẹ̀ àbẹ́yìn wọn jẹ́ ìgbà tí ọba ní sí àwa náà ń bẹ́ mà mẹ́jẹ̀ àfọ̀n tí ó bẹ̀yìn tí a náà jẹ́ mẹ́jẹ̀ àfihàn lẹ̀ lọ la hawla wala quwwata إلا بليل عظيم الحمد لله الحمد لله رب العالمين الواحد القهار رب السماوات والأرض أشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله وصية رب العالمين للأولين والآخرين قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمتنا ترك فينا رسول الله صلى الله عليه وسلم ما إن تمسكنا به لن نضل بعده أبدا كتاب الله وسنته صلى الله عليه وسلم أمة الإسلام لكل منا حق على على أخيه المسلم للمسلم على أخيه المسلم حقوق من تلكم الحقوق ما ترى الرسول صلى الله عليه وسلم شيئا منها إلا وقد بينه قبل أن فارقوا الحياة أمتنا من مات منا لو علينا حقوق لا بد أن نوفرها لا ولكن نوفرها له على منهج رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام ما هي حقيقة سنة رسول الله صلى الله عليه وسلم عند دفن الميت أكان رسول الله صلى الله عليه وسلم يقرأ كلام الله عند دفن الميت أو بعد دفن الميت لذلك أتتنا مسألة قراءة القرآن هل يصل ثوابها للميت اختلف العلم في هذه المسألة ولكن قبل تفصيلنا وبياننا لهذه المسألة نرجع إلى أصل سنة رسول الله صلى الله عليه وسلم عند الدفن أمة الإسلام كان نبينا صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عند قبره ويدعو له بالاستكفاء وطلب له الاستكفاء ويدعو له بالمغفرة ثم يطلب له من الرحمن أن يثبت لسانه عند المسألة وهذا الذي جاء في السنن عند أبي داود من حديث عثمان بن عفان رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف عليه وقال استغفروا لأخيكم وسلوا له التثبيت فإنه الآن يسأل بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أما بعد فيا أمتنا اتقوا الله اتقوا الله في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام سنة نبينا بعد الدفن أن يستغفر لهذا الميت صار مسكينا لا يملك شيئا وهو محتاج إلى دعوة إخوانه المسلمين ويحتاج إلى أن يسأل الله له التثبيت ليثبت لسانه خصوصا عند مطلع هول عند هول المطلع وعند حضور منكر ونكير ليسأله عما جاء به من ربه ومن نبيه إلى آخر هذه الأسئلة أمة الإسلام بعد هذا كان رسول الله صلى الله عليه وسلم يعظ أصحابه أحيان حينا ويترك الموعظ لهم حين الآخر كما أفادنا من حديث علي بن أبي طالب ومن حديث البراء بن عازب رضي الله تعالى عنهما وأرضاهما أمتنا بعد هذا سلنا لنا رسول الله صلى الله عليه وسلم زيارة قبره حينا بعد حين ووقتا بعد وقت بل الفينة بعد الفينة كيف لا جاء من حديث أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه كما جاء من حديث بريدة والد سليمان وكما جاء من حديث أمير المؤمنين عمر بن الخطاب وجاء من حديث أم المؤمنين وجاء من حديث أبا مسعود رضي الله تعالى عنهم أجمعين عندما حينما استأذن الرسول صلى الله عليه وسلم ربه في زيارة قبر أمه فأذن الله سبحانه وتعالى له في زيارة قبرها ثم بكر صلى الله عليه وسلم عندما زار قبر أمه بكاء شديدا حتى أبكى من حوله من الرجال من صحابته حتى سأله عمر عن سبب بكائه وقد قال بعضهم بل بكى رسول الله صلى الله عليه وسلم يومئذ بكاء فظيعا لم يبك مثله قط حتى سألوه عن سبب بكائه فقال رسول الله صلى الله عليه وسلم استأذنت ربي في أن أزور قبر أمي فأذن لي واستغفرته ثم ثم استأذنته في أن في أن أدعو لها بالمغفرة أو في أن أستغفر لها فلم يأذن لي وفي رواية فتذكرت فتذكرت رقتها فأبكاني إلى آخر هذه الروايات هكذا زار الرسول صلى الله عليه وسلم قبر أمه بعد وفاتها لذلك نقول فزيارة الوالدين الكافرين في حياتهما أولى إذا كان الرسول صلى الله عليه وسلم يزور قبر والدته بعد وفاتها كيف لا قال الله سبحانه وتسامى وصاحبهما في الدنيا معروفة على كل حال هذا نبي هذه الأمة جاء هو وأصحابه إلى قبر أمه ما هذا لم يكن يقرأ آية من آي الذكر الحكيم عند قبرها بل استأذن ولم يأذن له وما نقل إلينا أن صلى الله عليه وسلم ولو كان خيرا لسبقونا إليه لكن قبل الحكم على هذه المسألة نورد جميع أقوال الفقهاء في هذه المسألة ثم نعرج عليها بما كان عليه صاحب الرسالة صلوات ربنا وسلامه عليه اللهم ربنا اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام اللهم ربنا أعز أعز الإسلام والمسلمين اللهم ربنا أعز الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا أقب لنا راية الخير هذا الدين اللهم ربنا انصر هذا الدين وانصر من نصر هذا الدين اللهم ربنا انصر هذا الدين